أقسم هذه هي من هو الله يقول الله أبيض أتتوبة فما لا يسمى ذلك الاسم إلا هو بابا وقتا المدير أجدني توني tí wọ́n pè láti wá bá wa sọ̀rọ̀ ọlọ́run kíkú ẹ̀mí àlàáfíà ara ìgbélé ayé ìrọ̀rùn mọ́sẹ̀ bá a ṣàlékún ẹ̀ fún wa. wọ́n mi ń gùn lè má yẹ ṣùkú. béèyàn bá wà láàyè ẹ̀kọ́ kò nídìí nǹkan wá kẹ̀kẹ́ wá yẹ ẹ̀kọ́ kọjá ẹ̀kọ́ ẹ̀kọ́ dẹ̀ ní gbogbo wọn wọ̀ wájú wa yìí bá. fàáyùbá ìdí àfàìtàwù bá ìdàbàlù àhùn ọlọ́run ló gbé bàbá kalẹ̀ ló sì ṣe wá bó ti ṣe ṣe wá ní tágbára ẹnìkan ọ̀ka kó sẹ́yìn bí àfọwọ́n ọlọ́run. wà á máa kí ọ̀nà mi wà bí fàyẹ̀nẹ́kẹ̀rọ̀bù. mélòó mélòó ni wàásù náà láà máa gbọ́ ní ọ̀rọ̀ àbàdàn èyí lọ́tún lọ́sì lókè nílẹ̀ bí wàásù báwo ẹ bá wá parí wàásù tí wọ́n parí nù. No báwo ẹ bá parí tí bàbá tún kọ̀ntínú ni ọlọ́run mọ̀ kúrò ẹni bàbá fún wa báyìí ọlọ́run. ọmọ ẹ̀ka ni àmì mọ́lá parí nàkà mọ́lá hù. bàbá bí wọ́n ti ṣe wá rí fún gbogbo ayé bàbá dà gẹ́gẹ́ bíi kánjídà. wà á jẹ ìlànà hmm. mi kálímẹ̀tọ̀ àlìbẹ̀kúnlá ṣebí gbogbo wa náà ni kájídà mú yé ibi tí gbogbo tá a ti mú náà náà bá ti gbogbo nàìjíríà ti mú náà. وحبب لنا فيك الذي قد رجعناه. ẹlòmíràn máa wò ó ní wọn pé àwọn ọmọ kájíríàmù fa ebe ọmọ tí wọn sọ máa dúpọ̀ rẹ bàbá dà gẹ́gẹ́ bíi transformer tí kájídàbọ̀ bá yí ọ tó. zero sitiri kọ́wọ́ fífi náà. tó jásí pé kò sí bó ṣe fẹ́ ṣe bádùúgbò tí yín bá ń bẹ tí ọba ní transformer wọn ò sì ní gbádùn. mi ha sùn ìwà ìmàkìrú ìmà àná ànú náà ṣááhù. من السوء والمكروه ما نحن نخشاه فحيث ما كنت فأمر بالجميل ولا tọ́lọ́ ntẹ̀ndẹ́bí náà là ń gbọ́ lẹ́nu bàbá látàná tó fi dòní bó bá dùn ọ̀nà ọlọ́mọ ìjì padà láéláé. kàkàṣà sí wà láàyè mi ń pa wà mí dání owó lẹ́lòmíì fi ń sọ̀rọ̀ bí ẹ bá pè é ní wàásì torí owó ní òsè lọ sọ̀rọ̀ bàbá ò ti torí kẹ̀kẹ́ sọ̀rọ̀ láyé kọjá torí tọ́lọ́ǹtà nẹ́bì. iná jihada la àfisáàmù wà àfọ́tọ̀lù ha. ẹ̀rọ ti ṣe wá bà wá wọ́n ti ṣe máa wá páyà lórí ìtọ́lọ̀ tànẹ́bì nígbà táwọn èèyàn ń jíṣẹ́ táyé tí wọ́n bẹ̀rù. kàlá mọ́ṣàpín lè dé wa sọ. ọ̀rọ̀ tó bá yẹ kó wọ́n dẹ̀ ni wọ́n sọ ọlọ́mọṣàjẹ́ rí bàbá kan. kàlá mọ́ṣàpín lè dé wa sọ قال الله قال الرسول tọ́lọ̀ tànẹ́bí náà ni ẹlẹ́ẹ̀kẹta lè gbà á sì lè dá a padà. Zákàdá ìdánù náà. Mọ̀já bàbá ó sì wí, mọ̀já wà ló sì wọ́n pẹ́ ìsùn wàlá jánu. ọlọ́run ló wí ànábì ló wí ọ̀rọ̀ mìíràn lẹ́yìn rẹ̀ irọ́. ọlọ́run ló wí ànábì ló wí ọ̀rọ̀ mìíràn lẹ́yìn rẹ̀ irọ́. ọlọ́run ló wí ànábì ló wí ọ̀rọ̀ mìíràn lẹ́yìn rẹ̀ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين آمين آمين اللهم أنت أعلم به من نفسي وأنا أعلم في نفسي منه أكان سورة وانا نوا لندق بس أسيدا آمين ìjókòó tí àwa yìí mm, ìjókòó ẹlẹ́kọ̀ọ́ ìjókòó àlùbáríkà ó ń sọ̀rọ̀ tó pọ̀ mm, mm, tí ò lóǹkà ọ̀rọ̀ náà pọ̀ púpọ̀ débi pé gbogbo àwọn àfáà wa tí wọ́n bẹ níjòkó hmm. látòkè tó dókè. Hmm. tí ò sẹ́ni lẹ́nu wọn. tí ò sẹ́ni lẹ́nu wọn. Hmm. àwọn àìmà àwọn wùlábà àwọn tí wọ́n wà ní assembly tàlà. yàtọ̀ síta yé. tí wọ́n interprete òfin Allah. Those are the interpreters of Islamic law. wọ́n ìntàpírìtì òfin Allah àdúgbò púpọ̀ fún yín alhamdulillah malami yashkur ní ilé ama yuhadu ani ama ẹni tí ọba ọmọ bí wọ́n ṣe dúpẹ́ ẹranko ni mm-hmm. ìjókòó ẹ̀yin àgbàlagbà níjókòó tẹ̀sí farabalẹ̀ ní ajá báyìí ń túmọ̀ sí pé ààyè tá a wà yí ààyè àlùbáríkà púpọ̀ ni. Mm, ààyè àlùbáríkà. ìkànnì ọ̀rọ̀ jíjòkó yìí ń sọ nìyẹn. Mm, mm. ẹlẹ́ẹ̀kejì ni pé orúkọ ilé ẹ̀kọ́ yìí hanif pius poli nǹkan tó ń tó mọ́ oníjọ́wọ́ lójú pé ọ̀rọ̀ rẹ̀ wá padà ń rí bí ṣe ń rí yìí pé pé. inú alukur'ani lẹ ti yọ aláàní a'udhu billahi minash shaytanir rajim. بسم الله الرحمن الرحيم الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم إن إبراهيم inna ibrahima. inna kọ inna. inna ibrahima. kana ummatan. كان أمة قانتا لله حنيفا tẹ́yìn bá wá ń jẹ́ hanif hanif ìfọ́mọ́ tí ò sí dọ̀tí ń bẹ̀. inna ibrahima. inna ọba ní inna o sọ pé àwa ni Ibrahim. nù inna ibrahim àwa yìí ni ibrahim àmọ́ inna Ibrahim. dájúdájú wà ní ibrahim. inna ibrahima. ọmọ pẹ̀lẹ́ ẹ̀kọ́ la wà yìí. káà náà. ibrahima kana ummatan qanitan lillahi hanifa. inna ibrahima kana ummatan qanitan lillahi hanifa. hanif ọlọ́run ní títọ̀ tí ó wọ̀ yín láéláé. amínà. ọ̀rọ̀ kejì tí ìjókòó yìí ń sọ. ti ń wí nù. nínú ọ̀rọ̀ tí ìjókòó yìí tó ń sọ. Hmm. tó jẹ́lẹ̀ kẹta ń bẹ̀. ó ní pé èmi tí mo wá jókòó tí láàrin yín tí mo ń sọ̀rọ̀ yìí. a mi ní agbègbè yìí náà ní nǹkan tó lé lógójì ọdún sẹ́yìn ẹ̀gbọ́nsẹ̀ àbọ̀ àgbọ̀nkàn ní ìmọ̀. ní nǹkan tó lé ní ogójì ọdún sẹ́yìn la bí mi ní ẹlẹ́ta nìyí nílé ìyá àjẹ́ ní ọ́fíìsì kan níbi tí mọ́ṣáláṣí méjì ti kọjú síra wọn nìyí ẹ̀gbọ́nsẹ̀ àbọ̀ ilé aríbi yan lẹ́gbẹ̀ẹ́ nìyàbí mọ́sálásí bẹ́ẹ̀ ní kódà lọ́dọ̀ bàbá wa Abdulmajid lẹ́lẹ́ta ọlọ́run wa bí ah, ah. mọ́sálásí bẹ́ẹ̀ wọ́n wá kọjú síra wọn ní tilẹ̀ àríbíyẹn níyì ilé upstairs tó wà lẹ́gbẹ̀ẹ́ bẹ̀ tí wọ́n kùn lọ́dà green ah. wọ́n pè ya nílé náà ní ìyá àjẹ́ orí òkè ibẹ̀ ibẹ̀ ni wọ́n bí èmi sí. Allahu Akbar. ẹgbẹ́ àbọ̀ àṣẹ bàbá bomi nínú ìkòkò tá a lọ dá sínú tá a lọ dá sínú odò agbọ́mọ lọ kí ìyá rẹ̀ ní ìyá rẹ̀ ní kò sí léyà ọlọ́run níjọ́ bàjẹ́ o. amiina bàbá wa muhibu lai aniyikaye bàbá mm. albarka lókè níyì mm. aláhu akbar aláhu akbar gbogbo àwọn búrọ́bà sí wa àdúgbò yìí náà ni wọ́n ti tọ́ wa dàgbà gbogbo lábọ́ níhìn gbogbo ẹ̀ náà ní adúgbòlódò lọ. alhamdulilayi. ìjókòó wa yìí ọmọ títọ́ bá a ṣe tọ́mọ a wá ní ìpèníjà rẹ̀ látọ̀dọ̀ àwọn òbí tó bímọ àti látọ̀dọ̀ olùkọ́ tó fẹ́ kọ́ mọ àti látọ̀dọ̀ àwùjọ tí. Tí a ti ń tọ́ ọmọ àṣé òbí lè tọ́ ọmọ dáadáa olùkọ́ bá orí ọmọ jẹ́ fún yàn. àṣé olùkọ́ lè máa kọ́ ọmọ dáadáa ó jẹ́ pé àìní dá ọmọ òun àtọ̀dọ̀ àwọn òbí rẹ̀ ni ó ti wá. àṣé kìíní kejì òbí àtolùkọ́ lè tọ́ ọmọ dáadáa fáwùjọ ó sì ba ọmọ jẹ́ báyẹn lọ́wọ́. àbí òbí àtolùkọ́ lè má da fáwùjọ dá fọ́mọ. tábà wá wo ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí Islam ṣe jẹ́ ẹ̀sìn tí ò fi lẹ̀ nípa àgbésí ayé ọmọ ẹ̀dá ènìyàn. Táwọn Kùránì fi jẹ́ ẹ̀sìn ẹyọ kan ṣoṣo tó jẹ́ wípé nìkan la lè tẹ̀lé tá a fi ráyé rọrùn ṣe ẹ gbọ́ sẹ́. èmi máa sọ fáwọn èèyàn pé ntọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn wá ń ṣe yìí kọ́ lọ́kàn nǹkan ìjàkọ́ kàn ìjàkọ́ kàn eléyìí bọ́ sórí Facebook ó ń bú tọ̀hún ẹ̀ ń bọ́ sórí rédíò ó ń bú eléyìí ẹni tó bá ń tẹ̀lé wá sí wa ní peters fm. Hmm, one oh two. one oh two dot three. three. à ń ṣèkan ní quarter to four à ń ṣèkan ní four thirty. láàrin méjì quarter to four àti four thirty tèmi ń ṣe yìí bàbá kan ń ṣe wáàsí wọ́n pè ní Rashidi alágbára omi àwọn ti tiwọn ní four to four thirty tèmi bá parí aláwọ̀ kọ́ta èmi mo tún wá ń ṣe láti four thirty sí to five ìdìbò wa fẹ́ ló ń bẹ̀ ni pé iye tí bàbá yìí ń sọ tó bá jẹ́ pé kìí ṣe pé ẹ̀kọ́ bá kún nẹ́tán yẹ́nyẹ́ lára tèmi màá bẹ̀rẹ̀ sí fún ọ lésì hmm, lọ́nà tí òun múra káyì lọ́wọ́ mo ń fún ọ lésì o àmọ́ ní èsì ẹlẹ́kọ̀ọ́ ni mò ń fún wọn. a ah, bàbá wa kéèyàn ó sì lè dúró báyìí lójú ọ̀nà ẹ̀sìn yìí ó ní ibùdó tẹ́míà kò ní ká fún ibùdó báàsì olórí ibú ni Mùsàlìmí kò ní yẹ ẹ Alibani kò ní dá fún àwọn ah, tó wá kù máa lẹ́ni ọ̀hún nínú ẹ̀sìn táǹsì yìí tó jẹ́ ẹ̀sìn tọ́lọ́ fẹ́ràn nàbí. sallallahu alaihi wasallam. ẹ̀yin tẹ́ rìkọ́dù ẹ má gé o. Hmm. bí bàbá bá ti wí náà ni ẹ ti gbé kálẹ̀. náà ni ẹ ti gbé o. náà ni ẹ ti kálẹ̀. ẹ má wàá ká ọ̀rọ̀ tí mo sọ pé Rashidi alágbára omi lọ sọ̀rọ̀ kọ́ má gé yìí ń kú o kọ́ má yẹ ibi tó máa gbé sí ni pé òdìrú ni Albani kò ní yẹ. má wí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ kọ́ mo wí o. Hmm, má wí bẹ́ẹ̀ o. àfa Rashidi alágbára omi ní mòwe àwọn ni wọ́n ń sọ bẹ́ẹ̀. òun ló wí bẹ́ẹ̀. pé ibùdó tẹ́lẹ̀ ọ̀tẹ̀sìrú ibùdó bá ọ̀tẹ̀sìjẹ́ alibani ọ̀tẹ̀sìrú. a oníwí lọ́rọ̀ oní àlẹ́nu rẹ̀. àwọn ta wa ló kù tí wọ́n wá ń jà fà láyé o. tí wọ́n ọ̀tẹ̀sìrú tí wọ́n ń tò ó. tí wọ́n wá ń tò ẹ̀sìn nígbà tí ẹ bá lè sọ pé alibani baba alibani mm. ibnu fẹmi baba ibnu baz baba ibnu tẹmíà àwọn tí wọn ò ráàyè kankan láyé wọn ju tẹsí lọ lódodo ọlọ́run dákun mọ́sá bá sànú alfa rasidi alágbára omi. ọwọ sànú rẹ kọlọ́run kó tún ṣe. kọ́ńdà wọn padà sọ̀rọ̀ débi pé ẹ lọ sí istikhara ẹ lọ ṣàyẹ̀wò àwọn mẹ́rin ní táwọn dákọ̀ wọn fẹ́ nu náà nísìn. yàrá bì. àyẹ̀wò tí mùsùlùmí ò tiẹ̀ tún gbọdọ̀ ṣe ṣé mùsùlùmí gbọdọ̀ máa ṣàyẹ̀wò káàkiri. a gbọdọ̀ ṣe. so eléyìí túmọ̀ sí pé ọ̀rọ̀ yẹn àmọ́ inshallah á yanjú ẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí pé bàbá yìí àgbàlagbà ni wọ́n ẹ̀sìn ò sì yọ̀ǹda ká máa wá rí àgbàlagbà fẹ́ àmọ́ ẹ̀sìn ò tún yọ̀ǹda ká àgbàlagbà wọn máa bà nǹkan ká máa wá wòran ayé kọ́lá wà yìí Hanif International Academy. Mm -hmm ọlọ́run ò ní jọ́ bàjẹ́ láéláé. ọlọ́run ò ní jọ́ bàjẹ́ láéláé. gbogbo àwọn ọmọ tí ó sì máa jáde ní ẹ̀kọ́ yìí. gbogbo àwọn ọmọ tí ó sì máa jáde ní ẹ̀kọ́ yìí. ọ̀gá ọlọ́run máa ṣe wọ́n gbogbo ààyè. ẹni tọ́lọ́pọ̀ máa ṣe wọ́n gbogbo ààyè. nínú ẹ̀sìn. nínú ẹ̀sìn. lódodo. lódodo. ṣe wọ́n lọ́gà. ọlọ́run ṣe wọ́n lọ́gà. nínú ayé yìí kan. nínú ayé yìí kan náà. ọlọ́run ṣe àwọn ọmọ náà lọ́gà. ọlọ́run ṣe wọ́n lọ́gà. gbogbo ẹ̀yin olùkọ́ àtẹ̀yin òbí. gbogbo ẹ̀yin olùkọ́ àtẹ̀yin òbí. àtàwùjọ táwọn ọmọ náà ti ń kẹ́kọ̀ọ́. àtàwùjọ tí ó bàjẹ́. ọlọ́run fẹ́ bàjẹ́ débi tí ó bàjẹ́. Islam hmm. ọlọ́run kọ́ wa lẹ́kọ̀ọ́ abẹ́ tọ́mọ. Islam wa lọ bẹ̀rẹ̀ fún wa pé ibi ọmọ títọ́ ti bẹ̀rẹ̀ ẹni àkọ́kọ́ táàkọ́kọ́ hold responsible lórí child upbringing pé abẹ́ tọ́mọ yìí o ẹni àkọ́kọ́ táàkọ́kọ́ hold responsible òun ni parents àwọn òbí. àwọn òbí àwọn òbí àwọn làkọ́kọ́ òbí làkọ́kọ́ torí wípé òun làdébí fi ṣàlàyé fún wa wípé gbogbo òwò òbí tó o fẹ́ bí máa re látọ̀dọ̀ wọ bàbá kọ́kọ́ lọ yẹ ìyàwó re tí ó bí máa re yẹn yá re ibiṣẹ́ ti kọ́kọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ń bínú. No ọ̀yàn ìyá ọrẹ gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé tí àgbẹ̀ bá fẹ́ dáko àgbẹ̀ ò ní lọ mú ilẹ̀ òkó desert land bó ló ń fẹ́ gbé nǹkan sí kọ́ máa wá retí èrè. ilẹ̀ èrè níyàn láàyò. ilẹ̀ èrè làgbọ́n máa wá kí lọ́pàá tẹ́fìrí tẹ́yìn ó kúrò lórí Ìbàdàn tọ́wá ni ó ti lo ko Oǹdó ó ti lo ko Ìjẹ̀bú sẹ́lẹ̀ ò sí Ìbàdàn tó lè pin kòkó pin ọ̀gẹ̀dẹ̀ tó fẹ́ pin sí ni ní ń wá ilẹ̀ tó jẹ́ ilẹ̀ ọlọ́ràá tó jẹ́ pé yín tó bá kìbọ̀ bẹ̀ kí nǹkan ni ó jáde dáadáa. Hmm, bẹ́ẹ̀ náà ni ọkọ bàbá ló gbọ́dọ̀ bẹ̀rẹ̀ ẹsẹ́ lórí ọmọ tá a fẹ́ kọ́ jẹ́ ọ̀gá láwùjọ nípa ká yẹ ìyá rẹ̀ fún un iṣẹ́ bẹ̀rẹ̀ àwọn èèyàn ya rẹ tán iṣẹ́ ń bẹ lọ́wọ́ obìnrin náà tóun náà mọ̀ kóun fẹ́ bímọ òun fẹ́ jèrè ọmọ tó bá jẹ́ lẹ́nu rẹ́sọ̀ tẹ́lẹ̀ kọ́pa yìí tì tó bá jẹ́ oníkébékébé tẹ́lẹ̀ kóbìnrin náà pa yìí tì tó bá jẹ́ fóun náà fẹ́ bímọ tó sì fẹ́ kọ́ ọmọ òun ṣe tọ́ka sí láwùjọ pé ọmọ rere. kọ́pa rádaràdà tì í gbogbo ọlọ́dàdàdà kóbìnrin ọkọ àti ọkọ àti ọkọ àti ìyàwó wà papọ̀ báyìí hmm. wọ́n wá dọkọ àti ìyàwó lọ́nà ẹ̀tọ́ bọ́lọ́hún wọn bá gbé kalẹ̀ pé ní kápá fẹ́ra ẹni àwa ti fẹ́ra ẹni tá a ti dọkọ àti ìyàwó àwa fẹ́ papọ̀ sòwò ọmọ lọ́mọ tí ó padà máa wà láwùjọ tá a sì fẹ́ kí wọ́n máa nàka sí pẹ̀lú pé ẹni tí ọmọ ọmọ yìí rí kọ́ máa sọ kọ́ máa wa ni nípa kọ́mọ náà dà. kọ́mọ náà dọ́mọ gbogbo ayé. kọ́mọ náà dọ́mọ gbogbo ayé. bàbá àtìyá tó bá fẹ́ bímọ tí gbogbo ayé ọmọ pè mára fáwọn làwọn bí anabi wa sallallahu alaihi wa sallam ó ní gbogbo ìgbà tá a bá ti papọ̀ tá a fẹ́ ṣe eré ọmọ tá a fẹ́ ṣiṣẹ́ lórí ipa afẹ́kọ́mọ wáyé during the ejaculation torí pé tọ́pìkì wa yìí ọ̀nà tó ni during the ejaculation ìdí Islam sọ pé ká sọ ni pé Allahumma jannibuna shaitana wa jannibi shaitana ma razaqtana ọlọ́run ọmọ tá a fẹ́ bí yìí tọ́ ọ fẹ́ yọ̀ǹda fún wa tọ́ ọ bá yọ̀ǹda fún wa kọjọ́ ma mọ̀ṣẹ́ ló mú gbó o mọ̀ṣọ́ ọmọ yìí lọ́mọ wọlé òbí ẹ̀bú ẹ̀kún o. Hmm àsọtìlẹ̀ láti ìgbà tó ọmọ wà látọ̀ láti parí iṣẹ́ òun lórí ọmọ hmm. ẹ̀yin tẹ̀ mọ́ sí àwọn àfa àgbọ̀tẹ́ pé àfọ́mà mi nu àwọn ti parí iṣẹ́ lórí ẹ̀ oògùn kọ́ ni wọ́n ń sọ báwọn ṣe lórí ọmọ pé àwọn fẹ́ jọ rẹ̀ ọmọ àfa ọmọ àfa ti parí iṣẹ́ lórí ọmọ wọn wọ́n ti ṣe nǹkan fún tí wọ́n ń wí kọ́ wọn ní táwọn àfa ń sọ ni pé nígbà tí nǹkan yìí ó jáde lọ́dọ̀ bàbá kọ́ sọ́dọ̀ tí ó jáde láti inú kótókótó lágbàpọ̀ mi wọ́n jáde láti inú koto lọ́dọ̀ bàbá tí ó bọ̀ sínú kótókótó lọ́dọ̀ ìyá kó tó wá padà máa bọ̀ nílé ayé kòtókòtó kó tó sayé ká tó padà lọ gbé nú kòtò. àwa ti parí iṣẹ́ ọmọ yìí o. Hmm, ètò náà ti parí láti pìlẹ̀. ìtumọ̀ rẹ̀ ni pé àwa ti sọ pé Allahumma. Allahu ìwọ náà wí bẹ́ẹ̀. Allahumma. Allahumma. jannibina shaytana. jannibina shaytana. wa jannibi shaytana. wa jannibi shaytana. máa razaqtana. Má razaqtana. Ẹyẹ bá ti wí báyìí during the ejaculation. Ṣé o ti dé? Ó ti ń parí iṣẹ́ ọmọ tiẹ̀ kó tó ní fọmọ ọ̀dà yé. Hmm. Ó ti ń tọ́ máa lẹ̀ lọ́nà tí ó gbà tọmọ yìí tọmọ yìí ó tọ ọmọ gbogbo ayé. Naam, àwa bímọ tán. Hmm, ọmọ náà ti ayé. Ọmọ ti dá ayé báyìí. Hmm. Ẹ̀mọ̀ pa ti rí ọmọ bọ̀ náà nù. Ni mo fi sọ yí pé ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tí ọmọ gbà kọjá tọ́mọ ó fi gbé lórí ire kọ́lọ́wọ́ sọ àwọn ọmọ wa bẹ́ẹ̀ àti tọ́mọ ó fi gbé lórí ibú kọ́lọ́wọ́ sọ àwọn ọmọ tiwa bẹ́ẹ̀ ọ̀nà àkọ́kọ́ ẹni tí ó ṣiṣẹ́ ń òbí ọmọ tiwa dáyé báyìí Allah pé ká ọmọ wa níbàámu sí bá a bá ṣe fẹ́ kó rí nítorí wípé ọmọ tí ń bọ̀ ó dàbí white sheet ìwé funfun òbí ni ó ṣẹ̀ṣẹ̀ tẹrú tó bá fẹ́ tẹ̀ sí orí ìwé òun ìlọ́mọ wa máa wá gbé kí. ẹ kò sẹ́ ọmọ dàbí aṣọ funfun gbogbo àwọn aṣọ tá a wọ̀ yìí táwọn afáwa wọ̀ yìí funfun ní ìpìlẹ̀ rẹ̀ aláró lọ́sẹ̀sẹ̀ wá pásírù arótọ́fẹ́ àwọn òbí ọmọ ìyá àti bàbá ọmọ tí ń bọ̀ ń bọ̀ dáadáa kò sọ́mọ tẹ́ kí wọ́n bí kó dóòmù gbò ó kò sọ́mọ tí wọ́n bí kó jẹ́ gẹ̀rí apá kan da apá kan sí o kò sọ́mọ tí wọ́n bí lọ́kùnrin tó padà wá jẹ́ pé wọ́n bí ní kó máa fi ayé tí o kò sọ́mọ tí wọ́n bí níbi kó máa záàgì o kò sọ́mọ tí wọ́n bí níbi kó máa dàdúgbò wú o nígbà tó máa dáyé tán ọ̀nà kan nínú ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tó máa ń fà kọjá lódì sáré tó máa padà jẹ́ yìí o. Allahu Akbar. a ti bímọ báyìí. àwọn hmm, ti dá yé. kí la fẹ́ fi tọ́ ma. ìsìláàmù sọ pé kọjá yìí pé haramu lèyìn bá fi tọ́ ma rẹ̀ kọ́ wa máa retí oore lára rú ọmọ bẹ́ẹ̀ ó tẹ̀rẹ̀ ni o. Hmm, hmm. halali la máa fi tọ́ ma. oúnjẹ tó bá máa jẹ halali ni ó jẹ́ ìyá tó bímọ fún wa tí àkùrán sọ pé wà á lálímọ̀ òlúùdì rísíkù hùnà wà kí síwọ́tù hùnà ẹni tá a bá bímọ fún tí ń jẹ́ bàbá ọmọ ìdí ìyá ọmọ máa jẹ tí ó máa wọ̀ tí ó fi máa tọ́ ọmọ wa dáadáa dẹ́dẹ́ ni kí bàbá ó provide kìí ṣe ìyá ọlọ́mọ tó bímọ tán tí wọ́n padà wá rí ńjọ́ kẹta tó tún lọ rúgbà bíríṣọ képe kí láà dé tó ní à kí láà wá ṣe abímọ wò lábímọ fún ọ̀rọ̀ ọmọ ti ń wọ́ bàbá àtìyá ni ó papọ̀ láti tọ́ ọmọ dáadáa bàbá wa tọ́ ọmọ wa dáadáa tán kó tó wá di pé àwọn tí ọ̀wà gbaṣẹ́ ń làwọn olùkọ́ ọmọ tá a fẹ́ tì jáde òun lèmi fi sọ nínú kashfu darajat nínú report sheet nílé kéwu tiwa níbi tá a máa kọ àlàámù dìrá sí mo dẹ̀ ń sọ̀rọ̀ yẹn lásọkúsọ mo sì ń fẹ́ káwọn afọ wa ná kọ́ṣà wa lórí ẹ̀ hmm. ká ágíù lórí ẹ̀ hmm. ní ágíúmẹ́ǹtì tí ò ní lídì sí violence hmm. tí ò ní lídì sí wàhálà àlàámù dìrá sí ọdún tó máa bẹ̀rẹ̀ sí kẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ kọ́ lọ́mọ́ ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́. ilé ẹ̀kọ́ kọ́. ilé ẹ̀kọ́ kọ́. ọ̀dọ̀ òbí lọ́mọ́ ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ kó tó di ṣebí jọ ayé lọ́dà bó ṣe dà níjọ́ kó tó di pé wọ́n bá ọmọ nílé ẹ̀kọ́ wọ́n lọ́wọ́ rẹ̀ gbọ́dọ̀ tó etí etí kọ́ ọmọ tó wá tẹ́tí ìṣirò ká mọ iyó láti pàṣẹ òbí làtí máa mọ iyó kó di bá lọ ilé ẹ̀kọ́ bàbá wa kéékèèké. Hmm àti dàgbà náà ní ṣe o. ọlọ́run máa ṣàjẹ́ àrí bàbá pẹ́. àmọ́ asásílẹ̀ rẹ̀ yìí. ọlọ́run pẹ́ jáde bàbá pẹ́. àti dàgbà àwọn bàbá wa rèé o àmọ́ àṣàṣìṣe déédéé àwọn àfa yìí. táwa sì ń jọ ọmọ yìí. àdúgbò lọ́dọ̀ ọlọ́run. alhamdulilayi. ibi dákọ̀ ti máa bẹ̀rẹ̀ ọ̀dọ̀ ń bí ni hmm. ọdọ òbí. ọdọ òbí náà kọ́kọ́. ilé ọ̀pá tó fi jẹ́ pé nínú kásìkò dàrájà àlàámù dìrá sí ọdún tó máa bẹ̀rẹ̀ ẹ̀kọ́ rárá alaamuli madirasi lèmi faramọ́. alahu akbar. alaamuli madirasi yu. ọdún tó ọmọ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ tilé kéwú. wọ́n báyà tilé kéwú àbí tilé ìwé. tọ́kọ wa sọ fún wa pé ikọ́ yẹ ká tún sọ ni pé alaamuli akadẹ́mí academic session ọdún tọmọ yìí bẹ̀rẹ̀ sí kẹ́kọ̀ọ́ ti akadá abẹ́kọ̀sọ́ yìí pé alaamuli dirasi ọdún bàbá yìí bẹ̀rẹ̀ sí kẹ́kọ̀ọ́ no mi ò gbà ẹ̀kọ́ bẹ̀rẹ̀ lágbọ́dọ̀ àwọn òbí ọmọ mm-hmm. òbí ló pé mọ́tò ọbẹ̀ o if you want to if you want to we we bend down if you want to do this take fire take take okay sorry púpọ̀ àwọn nǹkan yìí àwọn elementary lessons tọ́mọ ti gbọ́dọ̀ acquire rẹ̀ lọ́dọ̀ àwọn parents before he will be sent to school so ọ̀dọ̀ àwọn òbí ni ẹ̀kọ́ ti bẹ̀rẹ̀ fọ́mọ làwọn òyìnbó náà fi sọ pé charity begins at home ilé là á ti kẹsàn-án ròde òde ní ilé ẹ̀kọ́ jẹ́ fáwọn ọmọ now àti wàá pọ́nmọdáyé kan ó ti mọ àwọn ẹ̀kọ́ kan àwa ń tì sílẹ̀ ẹ̀kọ́ gbogbo òbí kó tó ti ọmọ ta tí ọba lóyún ọmọ lọ́nà dáadáa tí ọba tọ́ ọmọ lọ́nà dáadáa tọ́mọ yẹn bá fi lọ yàyàkuyà òbí yẹn ó rojọ́ o hmm. lọ́dọ̀ Ọlọ́run òbí yẹn ó rojọ́ lọ́dọ̀ Ọlọ́run. yóò rojọ́. kílẹ̀ rí wa ẹ̀rí wa ni pé anabi sọ fún ọsọlọlọ ọsọlọ ó ní kúlùkùn rọ́ìn wà kúlùkùn mẹsùlùmí àrùn ìyàtìhì gbogbo yín pátá adarajẹ ní gbogbo yín láàbì bẹ ẹsẹ dára yín jẹ òbí ọmọ adarajẹ ní fáwọn ọmọ rẹ á bí pé bóòlù ṣe sàwọn ọmọ yìí o. wà kúlùkùn rọ́ìn. ونحن رعية. ọmọ kan ní wíbẹ̀ fáwọn òbí rẹ̀ pé báàmì àti màmí kúlùkùn mú rọ ẹ ọlọ adara jamani yìí wà mm. náhánu wà náhánu rọ̀ọ́yà àwa lẹ̀ máa ń kọ̀ntró àwa lẹ̀ ń dàjẹ́ wà kúlùn. وكل يلاقي ربه فيحاسبه وكل يلافي ربه فيحاسب. àwọn ọmọ kan ní sọ bẹ́ẹ̀ fáwọn òbí wọn tí wọn ò dúró dáadáa ọmọ yìí ọ̀wá fẹ́ wò pé ká máa wá kọ̀rẹ́ tí òbí èèyàn lọ́nà tí ọ̀dà ọwọ́ àtàn sọ fún ọ ọwọ́ lọ mú àdìsí ànẹ́bí wa ọwọ́ àṣẹ ní ìkìtìbáàsì hmm. ká mú ọ̀rọ̀ ọlọ́rọ̀ kálẹ̀ pọ̀ mọ́rọ̀ ẹni alẹ́fikún ó sì lè jẹ́ déédéé ẹ̀ bá sùn gbogbo ọ̀rọ̀ wá kí n bá wọn sọ̀rọ̀ pé wà fún lùkù mú wa méjèèjì yìí adarẹ̀jẹ̀ ni yín o gbogbo yín lọ́lọ́run ó sì bí tọ́lẹ́ pàdé ọlọ́run jọ kan tí ó bí lórí wọ́dáhùn. ànúrò ayé tán. gbogbo yín agbára jẹ̀bi ẹ̀yin òbí ọlọ́run ó sì bí yín o bẹ́ẹ̀ sì bẹ̀rọ̀ bẹ̀. yín bẹ́ẹ̀ ti ṣe bẹ̀rọ̀ bẹ̀ sí. wà á yóò láàpẹ̀ rọ́bà ó fàyọ̀ ṣáṣàbò wà kò lóyún láàpẹ̀ rọ́bà ó fàyọ̀ ṣáṣàbò. fàyọ̀ ṣáṣàbò ni. wà kò lóyún láàpẹ̀ rọ́bà ó fàyọ̀ hásábò. bọ́bá ní yọ̀ hásábò. èèyàn ni ó ṣèṣirò ara rẹ̀ nù bẹ́ẹ̀ kọ́ yóò ha sápò ni wọ́n á ṣèṣirò ẹ̀ mọ̀fúlù lọ́gbọ̀n lọ́wọ́ ọlọ́run ni ọlọ́run ni mọ̀hásíbù àpẹẹrẹ ẹ̀kọ́ la ọlọ́run ni hmm. ẹni tí ó ṣírò ẹni hmm. ni hmm. ẹni tá a ṣe ṣírò ẹ. wà kúndó iyò láàfin rọ́bà hásábù. wà á kọ́ lọ́yọ̀ la. torí àyè ẹ̀kọ́ tó a wà ní àbàbá fi yẹjú rẹ̀ báyìí ká má máa wá gbé káàkiri bẹ́ẹ̀. torí náà òbí ọlọ́run bí wọ́n léèrè bí wọ́n bá ṣe lórí àwọn ọmọ wọn. náà àwa dúró àwọn ọmọ wa bọ́ lé ẹ̀kọ́ báyìí bàtà ọmọ wa délé ẹ̀kọ́ àwọn ọ̀nà wo òun ni ọ̀rọ̀ ọmọ títọ́ fi kan olùkọ́ àkọ́kọ́ ni pé anabi sọ̀kọ́ sallallahu alaihi wasallam inna Allaha yuhibbul abda idha amila an yutqinahu ẹni tó fẹ́ dólùkọ́ gbọ́dọ̀ mọ nǹkan you can never give out what you don't have qualification nǹkan àkọ́kọ́ tó olùkọ́ gbọ́dọ̀ fọ́kọ́ palẹ̀ mọ́ ni pé ìwọ tó o fẹ́ máa kọ́ ọmọ ẹlẹ́kọ̀ọ́ gan sọ ọmọ ẹ̀kọ́ tó o fẹ́ kọ́ ọmọ hmm. torí pé àwọn ọmọ yìí di asticlers ìntẹ́yìn bá ti jù sí ọ báyìí tí wọ́n bá ti lè mú báyìí wọ́n lè fẹ́ filẹ̀ mọ́ o so eléyìí túmọ̀ sí pé anabi ní sọ́lá sọ́lá ọlọ́run ọba fẹ́ràn ẹrú kan tí bá ń ṣiṣẹ́ kó mọṣẹ́ yẹn kó tó ní kó fẹ́ fẹ́ àwọn èèyàn pé ẹ wá gbà mo fẹ́ ṣe fún yín ẹni tí ọmọ ìyàtọ̀ láàrin past tense àti present tense olùkọ́ tó náà fẹ́ kọ́ ọkọ ọmọ sínú report sheet tó fi small letter bẹ̀rẹ̀ ó kọ èèyàn sólùkọ́nù nǹkan àwọn ọmọ yìí bẹ̀rẹ̀ níta bá ti kó fún ẹ náà ni wọ́n gbà so àkọ́kọ́ ilẹ̀ tólùkọ́ gbọ́dọ̀ pamọ́ olùkọ́ kan tó fẹ́ jólùkọ́ ọ gbọ́dọ̀ mọ tó fẹ́ kọ́ yẹn hmm. àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì olùkọ́ gbọ́dọ̀ ṣe mọ̀rọ́ àwa làwọn ọmọ collectively and individually àwọn ọmọ tí wọ́n bá wà nínú kíláàsì olùkọ́ kan tólùkọ́ yìí bá fẹ́ dájọ́ dáadáa lórí káwọn ọmọ èèyàn jẹ́ dáadáa fáwùjọ ó gbọ́dọ̀ mọ kọ̀ǹdíṣàn àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tí ń kọ́ lápapọ̀ ó sì gbọ́dọ̀ mọ kọ̀ǹdíṣàn wọn lọ́tọ̀ọ̀tọ̀ ọmọ mi bẹ slow learner ni ẹ kọ́ lẹ́ẹ̀mejì sẹ́ẹ̀mẹ́ta kó tó di pé yóò yẹ ọmọ ẹlòmíì fast learner ni ẹ̀ẹ̀kan tẹ́ ẹ bá ti kọ́ báyìí ó ti dúró síbẹ̀ èkíní kejì àwọn nǹkan yìí ọlọ́run ní í ṣe é ẹ gbọ́ olùkọ́ wa ṣe mọ̀rọ́ àwa làwọn tọ́lábà olùkọ́ náà ti ń contribute ó ti ń contribute sí welfareism àwọn student láàyè wípé ó ń sọ àfíàsì àwọn ọmọ yìí lápapọ̀ ó sì mọ̀ wọ́n ládàáyanrí irú olùkọ́ bẹ́ẹ̀ tí ó bá ṣàṣeyọrí lórí ipò fẹ́ dá sí dáadáa kan ọmọ tá a fẹ́ tọ́jú láwùjọ ó gbọ́dọ̀ jẹ́ olùkọ́ tí ó mọ báwọn ọmọ ìṣerí yóò wá máa gbé understanding kíláàsì kọ̀ọ̀kan lérí ọmọ tó lóòjù ní àgbọ́yé ẹ̀gbọ́ ọmọ mẹ́wàá ló wà kíláàsì mi tí mò ń kọ́ hmm. mo wá mọ̀ pé méjì àbí mẹ́ta àbí kanú àwọn ọmọ yìí ẹ̀kọ́ ètètè kí n tó lè gbà pé ẹ̀kọ́ ti yí àwọn ọmọ mẹ́wẹ̀ẹ̀wá yìí ó gbọ́dọ̀ dìgbà tẹ́kọ̀ọ́ bá yí àwọn tẹ́kọ̀ọ́ yìí tètè yé o kí n tó bá fi ti yí àwọn ó ti yí àwọn tẹ́kọ̀ọ́ tètè máa yé. Allahu akbar. ìyẹn ni pé olùkọ́ gbọ́dọ̀ lọ wo pé orí ibi tá a gbé ó ti yé wa tó ti yé yín ó ti yé wa ọmọ kíláàsì kọ̀ọ̀kan ó gbọ́dọ̀ gbé lérí ọmọ tó jẹ́ pé òun ló lóòjù ní gbígba ẹ̀kọ́ sára mm-hmm. pé ah, tí ọmọ hẹ́ẹ̀ yìí sọ́ba ti ti lè gbẹ́kọ̀ọ́ yé gbogbo àwọn yòókù ti ṣe kí ni o. wọ́n ti gbọ́ yé. olùkọ́ gbọ́dọ̀ máa tágẹ́ẹ̀tì àwọn tó yẹ pé tọ́ba ti wí ó ti yé wa ṣé ó ti yé yín ó ti yé wa àwọn péréte tí ọ̀dà kò ti yé wa kọ́ wá gbà pé ó ti yé wọn náà nù torí pé tọ́ máa kẹ́kọ̀ọ́ bá fẹ́ẹ̀lì wọ́n wá lọ pé fẹ́dúọ̀ yẹn lérí pàṣẹ́ntéèjì wo ni tó bá ti lè wọ fifty percent àwọn ọmọ yẹn kọ́ ni wọ́n fẹ́ẹ̀lì olùkọ́ ló fẹ́ẹ̀lì ẹ gbọ́dọ̀ tí fẹ́lú ọba ti lè wọ inú mi dùn ọ̀rọ̀ tẹ́ wá fi lọ mí yìí hmm. torí pé iṣẹ́ mi ni hmm, hmm. I'm a lecturer. Mm. I'm a teacher mm. with passion. Inú ẹ̀kọ́ gbẹ́wòrò Dùmọ̀dínlọ́tì lẹ́lmi. Teaching Teaching is my hobby. Lílà Harakati Ìsìlámíyà. My hobby. School náà sì ń bẹ mbẹ. Olùkọ́ gbà pé àwọn ọmọ yìí páàsì. Tóun náà bá ti páàsì. So iṣẹ́ tó lùkọ́ ṣe nù. Ẹ wá já lọ mọ bẹ́ẹ̀ yìí wá mọ̀ ń ta kẹ́kẹ̀kẹ́ torí àsìkò kí lè rí wa tí wọn olùkọ́ òfin ní sọ pé o ti kọ́ ọmọ lẹ́ẹ̀kan tí ọba yẹ kò yẹ nánu rè ẹni tọ́lọ̀ wọn bá rántí wa ànábì sallallahu alaihi wasallam. kìí sànẹ́bì lọ́lọ́lé kìí sànẹ́bì ní alayé lọ́rùn o. má sì í gbọ́ máa. àwọn ọkọ̀ kan bẹ tẹ́ máa pàdébì kìí sọ́kọ̀ ànẹ́bì rárá. nǹkan àlẹ́ mẹ́ni alayé lọ́run alayé lọ́run kan ò sí bí ọ̀sán náà. Ànábì sọ pé ẹ má pè mí lóko tí ì jẹ́ ẹ má sì kọjá àyè níbi pé máa yìn mí. so Ànábì ò ní di ká máa ṣàfikún ìtọ́lọ̀fọ́ bá ṣe fún un ó tó a lè wí tẹ́gà pèlè ká tó máa wá sàlẹ̀ mọ́ mi. alayé hmm. lọ́run àná anabi ese bẹ́ẹ̀. kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ báwo ibà látọ̀ ní. anabi ese adéwálé o. Hmm. adéwálé ana Muhammad anabi ese adéwálé o. kìí ese adéwálé. kìí anabi tọ́lọ̀ rẹ̀ sí wa yìí. sallallahu alayhi wa sallam. anabi yìí nìkan òun ni ẹni téèyàn lè tẹ̀lé téèyàn òfin ní ṣòfò láyé àtijọ́ òbí làbìjà mọ̀ nígbà tọ́lọ̀ wa fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ anabi. sallallahu alayhi wa sallam. kí lọ́lọ́wọ́ bá ṣe bá anabi ọ̀ràn tíṣà sí ọlọ́run lágbára kọ́kọ́ ànẹ́bì láì ṣe pé ọ̀ràn tíṣà agbára yẹn ọ̀pọ̀ kọjá bẹ́ẹ̀ ni ṣùgbọ́n lòun fẹ́ ká mọ ètò orílẹ̀ wípé àwọn kan máa jẹ́ akẹ́kọ̀ọ́ àwọn kan máa jẹ́ olùkọ́ àwọn kan máa jẹ́ ẹni tó ń fìnẹ́ǹsì àtàkẹ́kọ̀ọ́ àti olùkọ́ ntọ́lọ́fẹ́ yọnu ló hmm. fi ní ká ànẹ́bì ọwọ́ àgárù ìhà níbi tá ànẹ́bì ti ń ta anásà títí ń ta abada tọ́lọ́wọ́n bá ti ń palẹ̀ rẹ̀ mọ́ kó tó di pásìkò afẹ́ràn ó tó ọlọ́run bá ní kànẹ́bí ọmọ wa ń bẹ̀ ìbẹ̀rẹ̀ ọlọ́run ti wá ní kí rẹ̀ ó lọ bá Jibril aleyhi salatu wa salam Jibril wá dé ẹ wá wo ẹ̀kọ́ tá a fẹ́ yọ níbẹ̀ yẹn nígbà tí Jibril dé tó yọ sáà nẹ́bì ẹ̀ẹ̀mejì láyé jama gbogbo ọdún tá nẹ́bí àti jìbìrìlù jọ lò papọ̀ sallallahu alaihi wasallam ó jẹ́ twenty three years ẹ̀ẹ̀mejì péré ni jìbìrìlù wá ní wíwá màláíkà fànàbí sallallahu alaihi wasallam gbogbo yòókù ọlọ́run máa sọ pé kó faradà sórí pé rírì màláíkà ó mú bẹ̀rù lọ́wọ́ ẹ̀kọ́ àkọ́kọ́ tá a fẹ́ yọ bẹ̀rù pé tíṣà ìbànújẹ́ tó bá wà lára olùkọ́ ńlẹ́ ọlọ́run máa bá wa yanjú ẹ̀ wọ́n mọ̀ pé ìbànújẹ́ yẹn dọ́dọ̀ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ torí pé bọ́ọ̀lùkọ́ bá gbé bó ṣe wà gẹ́gẹ́ ní líle wá sọ́dọ̀ ọmọ akẹ́kọ̀ọ́ ọmọ òní kẹ́kọ̀ọ́ o jìbìlìlù wá bó ṣe wà gẹ́gẹ́ ní màláìkà ọjọ́ sànẹ́bì ìbẹ̀rù fún ànẹ́bì o ìbẹ̀rù fún ànẹ́bì ànẹ́bì ń pè ní sallallahu alaihi wasallam ànẹ́bì ń pè ní jìbìrìlù wa padà wá ó mú ànábì mara báyìí ó mú ànábì mara ànábì ni dọ́mà ní ilẹ̀ yìí kò sọ pé ọ̀fà mi mara o ó fà mí mara báyìí tó mà rọ́mà bì ọwọ́ tì mí dànù ẹ̀kọ́ mi gbogbo owó òbí tó yẹ pé ọmọ fún bàjá lọ ilé ẹ̀kọ́ ni pé ẹ̀nà máa mi ẹ̀nà máa mi ẹ̀kọ́ ò ṣeé gbà pẹ̀lú ojúmọ̀rọ̀ o ẹ̀kọ́ òsì pọ̀ pẹ̀lú ojúbọ̀rọ̀ ẹ̀ẹ̀mẹ́ta ni jìbìrìlù fa ànábì mara báyìí. sallallahu alaihi wasallam. mo mọ̀ ọ́rọ́ màá bíi ó ti tì mí dànù báyìí nínú nínú àpáta nínú àpáta ọwọ́ asọ̀fà nẹ́bi pé ikra ikra máa tà. اقرأ باسم ربك الذي خلق. máa anabi wa ni ma anabi kọ́ọ̀rì ì ìmọ̀ nǹkan kan kà which is pé olùkọ́ ọ̀gbọ̀n sọ pé ṣe bí mo ti sọ fún ọ èwo èso lẹ́ẹ̀kan èmi èso lẹ́ẹ̀mejì. ẹ wo gbèsè ayé àná bíbo iṣẹ́ kíkẹ́ ẹ̀kọ́ o. sallallahu alaihi wasallam. ẹyin àfa àwọn ọmọ ti kí yín o àfa àwọn arọ yìí gbogbo yẹn dàkún. àbàbà kí yín. àfa àwa ni yín o. Hmm. mo sì ṣe ìtìrọ̀ síyáda hmm. ti kò mo ṣe ìtìrọ̀ kù síyáda yìí pé àṣáájú wa ni yín hmm. gbogbo yín ọlọ́wọ́ bá ṣe dáadáa fún yín. ọlọ́wọ́ ṣàlékún dáadáa yín. mo tètè fẹ́ wọlé ọ̀rọ̀ ni o. ẹ má bí lọ. ẹ wẹ̀ kọ́ lára nẹ́bí o. sallallahu alaihi wasallam. jìbìrì anabi ni ma anabi kọ́ rè é jìbìlì lọ wá sọ pé ọmọ náà nù ọgbọ́n lẹ́ẹ̀kan èmi èsì sọ́lẹ̀ méjì ó tó tó wí. wọ́n ní ikra bísí mi rọ́bì kan náà bí ìkọlọ̀ àṣẹ inú sẹ́tọ́lù kan ó ṣe tí ọmọ òfìjọ máa rí láwùjọ tí wọn náà fi lè mẹ́ta sí pé gómìnà yẹn èmi mọ̀ kọ àfà yẹn èmi mọ̀ kọ lọ́ọ̀yà yẹn èmi mọ̀ kọ yẹn èmi mọ̀ ẹni tọ́kọ̀ yẹn ní pé múmu kèé yọjú pòun ló ń kọ o ẹni tọ́kọ̀ yẹn bí ṣe pààyàn wọ́n wá mú yẹn pé ọmọ ìpààyàn kí sàrẹ̀ wá jáde pé ibo ló ti kún ṣébi ọrùn ni àwa tá a kọ kéèyàn ṣe fún yẹn rí sáà lè àlè gómìnà yìí left èmi mọ kọ́ ẹnjìníà yìí èmi mọ kọ́ ìmáàmù kékeré yìí èmi mọ kọ́ o adẹ́kọ́ ni. Um, tí wọn olùkọ́ bá fẹ́ jẹ́ olùkọ́ tí ó lè nawọ́ sọ́mọ àlùbáríkà láyé pé èmi mọ́kọ́ mọ yìí ó ṣe bí jìbìlì lè ṣe pẹ̀lú ànábì bóò ni àṣekè ṣe kọ́ kà máa kọ́ ma ó tún fi àdúrà tì í nígbà tí jìbìlì sọ fún ànábì pé ọyà máa kéwú tá ànábì ò ké jìbìlì wá wá fi orúkọ ọlọ́run ọba sí i ó ní ikra bísí rọ́bì kàlàbí kọ́là. ikra bísí rọ́bì kàlàbí kọ́là. ó ní máa ké pẹ̀lú kọ ọlọ́run ọba tó dá gbogbo nǹkan ẹ máa wọlé bàbá wa. àwọn bàbá kí àwọn bàbá wọ́n ní kí ẹ máa wọlé àgbàdo ọjà lẹ́. ẹ wà ní sábà ẹ kó àgbàlagbà. àwọn bàbá kì í wọlé. ẹ káàbọ̀ bàbá. Hmm. ẹ gbọ́dọ̀ àṣẹ olùkọ́ ẹ̀yin àfáà wa àti olùkọ́ yóò tún máa bẹ Allah pé ọlọ́run dákun yóò yá ọmọ yìí yóò yá ọmọ yìí yóò sì máa ṣàlàyé fún ọ nígbà tí Jibril padà wí bẹ́ẹ̀ tó fi àdúrà tì fún ànábì. bá Jibril gbàdúrà tì fún ànábì ànábì mọ́ o àwọn àfáwọn náà níjókòó abẹ́ẹ̀kọ́ ni uh-uh. àdẹ́bí mọ́ o ìwọ olùkọ́ mọ̀ ṣe pẹ̀lú ọmọ o hmm. ọkọ wọn ní kìnìkan ìsíkọ́tò kìnìkan kìnìkan circulation is the downward movement of water so ti yé yín àwọn ọmọ ní kò yá kò lè yé yín hmm. eléyìí bú ọmọ kò lè yé yín eléyìí bú ni yín kò lè yé yín. má ṣe pé má ṣe pé má ṣe pé tíṣà àkọ́kọ́ jìbìrì ìlú ní fàánẹ́bì hmm. nígbà tó fàánẹ́bì pé wíwá yìí fàánẹ́bì ò rí wí kò sépè o kò sépè o gbàdúrà àti fànàbí ni pé ikra bisimilọ bí kanabi xalọ. ọ̀ya pẹ̀lú ògùn ọlọ́run ọba pẹ̀lú ọkọ̀ ọlọ́run ọba tó dá ogun nǹkan máa máa ké lànàbí tó máa ké o. iṣẹ́ tó lù kó o sèlú àwa fi sẹ́gbẹ̀ẹ́ gbogbo ògbà tí jìbìtì wọn gbádùn ànábì ó ń tó tànábì dáadáa ni o ẹ̀yin olùkọ́ bẹ́ẹ̀ bá ti àwọn ọmọ ta ẹ lọ ṣe sẹminá ẹ lọ ṣe kíùtì ẹ lọ ṣe kíní kan ẹ gbọ́dọ̀ gbà pé pípàsì àwọn ọmọ yẹn òun ni pípàsì yín o fífẹ́lì àwọn ọmọ yẹn fífẹ́lì yín ni o kí n tó kúrò lórí tolùkọ́ ẹ jẹ́ túmọ̀ ẹ̀rí kan wá ìjọ tí àwọn kùrẹ́ṣí àwọn kèfèrí tí wọ́n wá bá nẹ́bí sálàlá sálà wípé bọ́ bá jẹ́ kó jìṣẹ́ ọlọ́ọ̀ni ọlọ́ọ̀tọ́ ẹ dákun bàbá ní ká ṣe pẹ̀lẹ́ wọ́n ní tó bá jẹ́ pòjìṣẹ́ ọlọ́ọ̀ni ọlọ́ọ̀tọ́ òkè sọ̀fà tá à ń wò yìí sọ pé bọ́lá wọn sọ di góòlì ká máa bù náà ká pin láàrin ara wa ẹ máa gbọ́ ẹ̀yin olùkọ́ o ọlọ́run jẹ́ ṣàṣeyọrí o àwọn ọmọ ìlú sọmọ fún yín pẹ̀lú òkú ọlọ́run wọ́n ní tó bá jẹ́ pòjìṣẹ́ ọlọ́ọ̀ni ọlọ́ọ̀tọ́ ìwà nẹ́bì sọ fún ọlọ́run ọba rẹ tó ọlọ́run ọ pàṣẹ fún òkè sàfátà wọ̀nyí ní mẹ́kà kó di góòlì ká pín láàrin ara wa ẹ wo bókè bá di raw gold ẹ wo iye owó tí wọ́n tà á ah, inú ànábì ti dùn pé ṣebí lẹ́ẹ̀dì gbà pé ìsìlámù lọ́nà ànábì bá ní ìwọ ọlọ́run ọba dákun bá ń sọ òkè sàfà ìdí gold lójú ẹsẹ̀ jìbìrì dé nígbà jìbìrì dé ọlọ́run wà ànábì òkè sàfà tó sọ yìí máa sọ di gold lóòótọ́ fún wọn tí wọ́n pín láàrin ara wọn nísìn ṣùgbọ́n lẹ́yìn sísọ òkè di gold gbogbo ẹnikẹ́ni tí ọ̀bá wa gba ìsìláàmù nù wọn ìyà tẹ́mi ọlọ́run ọba ó fi jẹ́ ìyà tí èfi jẹ́ nìkan rú rẹ̀ rí ni o. ẹ gbọ́ sẹ́. torí ipá nẹ́bí lolùkọ́ tiwa. lójú ẹsẹ̀ la nẹ́bí ti sọ pé ah, èwo wá ní ọ̀rọ̀ ọ̀rùn fún àwọn yìí jìbìrì wa sọ fún ànẹ́bí wípé ọlọ́run ọba rẹ ní nínú kó wọn sọ òkè di góòdì fún ọ fún ó pin kí ọjẹ ẹni tí ọba tẹ láti Ọlọ́run tàbí fóun mọ bá wọn sílẹ̀kùn túbá lẹ pé tẹ bá ti ń ṣẹ̀ tẹ bá ń túbá Ọlọ́run máa forí jìyìn títí tẹ fi lọ pàdé Ọlọ́run lẹni ìyọnu anabi anabi anabi wa mú túbá tẹ à góòlù ẹ nà yọ tàn ìyá ọjẹ ìyá ọjẹ àwọn ọmọ ìyá ọjẹ àwọn ọmọdé ọmọ yìí ṣùgbọ́n kọ́lọ́ wọn bá ọba ìsílẹ̀kùn túbá lẹ̀ ìyẹn láàfin rí sáré lẹ̀sẹ̀ lẹ̀dá àwọn ọmọ olùkọ́ rere lànàbì fún ọ gbogbo ẹ̀yin olùkọ́ ẹ̀yin lẹ máa ń tọ́ da ọmọ tá à ń kọ́ òun lè rò pé nǹkan kan lọ́ da lásìkò kan èyí sì mọ̀ pé nǹkan yẹn kọ́ ni. ó dáa. ẹ̀yin olùkọ́ ni ẹ máa dúró lórí pé a ní nǹkan yìí lọ́dà torí pé ọ̀pọ̀lọpọ̀ òbí yọ̀ wá sùn ẹ ọmọ mi ò lè rí píìtì o ẹ̀yin bẹ̀ ti mọ̀ pé tẹ́ ẹ bá ti parí ọmọ òun ṣáájú tẹ́ ẹ bá ní pọ́ lọ kíláàsì ibòmí yọ̀ padà yọ̀ lẹ̀ fún ẹ mọ́ gbà ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ olùkọ́ ẹ mọ́ gbà ẹ̀yin ni ká insist kọ́ bá jẹ́ náà fẹ́ káwọn ọmọ ẹ̀ ọ jẹ́ ń tẹ́ tọ́ka sí láwùjọ pé ńgbọ̀ bá di àfa àgbà tó di gọ́fìnà tó di ẹnjìníà tó di lọ́ọ̀yà pé èmi mọ tán ẹ dúró lórí ntẹ́ ẹ mọ̀ ìyá ọmọ tó fún gbàjá wa bẹ́ẹ̀ bá ṣàlàyé ọ̀rọ̀ fún lọ́dẹ̀ tí ó gbà bá làákàyè mu ara rẹ̀ ó balẹ̀ o ẹ má jẹ́ kí wọ́n baṣẹ́ yín jẹ́ torí pé òbí ọmọ ò ní sọ pé òun lòun ní ká ẹ máa fọmọ òun ọ̀n tráyà fọmọ wọn bá pàṣẹ júlọ́wọ́ ẹ̀ tí ọba pàṣẹ common yóò wá padà wá di ẹ̀dùn wí ẹ má jẹ̀bi o ọlọ́run ní jẹ̀bi. amina. ẹ wá jábọ́nu society. Hmm. mo ti sọ táwọn òbí níwọ̀nba òbí gbọ́dọ̀ provide fọ́mọ ntọ́fẹ́ràn máa ń sùkú irú rẹ̀ ni àpèjúwe tọ́lọ̀ ń fọ́ lára ànábì àti yàwá kàdíjà yàwá kàdíjà ló lówó lọ ànábì ò lówó lọ onáwó apáàkì gbogbo oúnjẹ tá ànábì ó jẹ fún bí ọ̀sẹ̀ kan tí ó gbé fún un ayé máa sọ pé ọmọ tá a fẹ́ràn lé ẹ̀kọ́ náà ní kọ́kọ́kọ́ kiri lọ ọmọ tó ti kiri lọ torí ẹ ti gbóná kí ni a bá kọ ẹ̀yin òbí ẹ mẹjọ jẹ́ ife òòrẹ̀ náà ni ó ṣèkí tẹ́ ẹ ṣe tẹ́ ẹ bá tọ́ ọmọ tán lọ́lọ́run tó ní kọ́ ọmọ rẹ sí prokéètì kó tọ́jú ẹ̀yin náà padà yorùbá ní bókè tẹ́ bá dàgbà tán ọmọ ọmọ rẹ̀ ní mú ṣebí gbọ̀ bá dàgbà ni ṣebí ìyàrá ti kọ́kọ́ fún lọ́mú kó fi dàgbà pàtó náà wá dàgbà tán tí òṣó mi ń bi ọmú ìyá rẹ̀ mọ́ òun náà wá bẹ̀rẹ̀ sí fún ìyá rẹ̀ lọ́mú padà ṣùgbọ́n ilé àkọ́kọ́ ṣiṣẹ́ ẹ̀yẹ òbí child abuse ká máa patọmọ jẹ́ bíbatọmọ jẹ́ fífọmọ láre òun ni mí máa gbé ọjà lọ́mọ lórí àtọkùnrin àtobìnrin ọkùnrin ọmọ tá a bá gbọ́jà lé lórí yọ padà jọ yẹn gbẹ́kẹ́gbẹ́ obìnrin ọmọ tá a bá gbọ́jà lé lórí yọ padà dáṣẹ́wó torí pé àwọn ọkùnrin yẹn pé gbogbo nǹkan gbélé yìí lónìí one five ìmọ̀ fún two thousand yóò sì máa bá yí ọmọ jẹ́ ìwọ ọmọ tó dé ọmọ ẹni ọmọ mi ọmọ ajé ni ọ̀tà tìgbàtìgbà ọmọ pé ntọ́mọ rẹ ti fi ń rọ́pò ti fi ń gbégbá wálé padà pẹ̀lú kọjá ti tán ọmọ pé ntí ọ padà bọ́jọ́ ọ̀la rẹ jẹ́ ni kí wá láǹfààní ojú tọ́yà alẹ́ tí ò rí náà afọ́jú tọ́fọ́ wo tó ló ń dáràn títọ́fọ́ lára rẹ ti dàwó lọ́wọ́ hmm, hmm. gbogbo ẹ̀yin òbí ẹ má abuse àwọn ọmọ yín mọ́ ẹ má kọjá ẹ wá jábọ́ síbi society society ìtọ́ wa parapọ̀ tí ń jẹ́ society ó bẹ̀rẹ̀ lórí ìjọba lórí àwọn alákòóso àdúgbò gbogbo ẹ̀yin òbí tẹ́ ẹ bá ráwọn ọmọ ọlọ́mọ tẹ́ ẹ̀ lọ́wọ́ ọlọ́mọ ń sẹ́ ẹ dé torutoru ẹ má gbàgbé pé ọmọ ọlọ́mọ tẹ́ ẹ̀ lọ́ ń sẹ́ ẹ dé torutoru ọmọ ọlọ́mọ tẹ́ ẹ̀ ń kọ́ ní bí ó ṣe mú gbó ọmọ ọlọ́mọ tẹ́ ẹ̀ ń kọ́ ní bí ó ṣe máa ṣáàdá ọmọ ọlọ́mọ tẹ́ rẹ̀ jẹun ẹ má gbàgbé páwọn ọmọ tí tẹ́ lọ kó síbi kan dáadáa o àwọn ọmọ tẹ́ báyé ọmọ jẹ́ ní ọ̀padà báyé àwọn ọmọ tí náà jẹ́ o. ìwọ wò pé ọmọ tó kúkú hábẹ́ nílọ yìí tọ́ hádà nílọ ìkékù sọmọ rẹ ọmọ rẹ ti lọ skul tiẹ̀ kó o bá tó náà bá dé tọ́ ọ fẹ́ gèrè rẹ̀ ọmọ tó kọ́ bí ẹ ṣe ń sàdáa oní ọ̀sọ́mọ rẹ ládàá o àwùjọ ó ń pollute àwùjọ ń dayé àwọn ọmọ rú gbogbo èyí tẹ́ wá jòbí tá a jẹ́ aláwùjọ tá a jẹ́ sòsáyẹ́tì àwa gẹ́gẹ́ láàmà àwọn ọmọ tó rí tẹ́ńkọ́ lájọ mẹ́ta mẹ́rin márùn mẹ́fà yẹn tí wọ́n ń ta tẹ́tẹ́ lásìkò tó yẹ wọ́n wà léèwé tí wọ́n ń ta tẹ́tẹ́ lásìkò tó yẹ wọ́n wà lé kéwú tó wò báyìí pé ọlọ́run ti ṣe pọ̀ sọ́mọ tiẹ̀ ń bẹ̀ ọmọ ọmọ ibi táwọn ọmọ wọn padà lọ báyà wọn padà lọ pàdé ọmọ tiẹ̀ náà bí ọ wà tí wọ́n padà kọ́ nírú nǹkan bẹ́ẹ̀ ìtẹ̀yàn máa ṣe ni pé bí mo bá ṣe lè mójútó nǹkan mi bẹ́ẹ̀ ni mójútó nǹkan oníkan gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ alágbàtọ́. gbogbo àwọn alágbàtọ́. gbogbo alágbàtọ́. gbogbo alágbàtọ́. ẹ bẹ̀rù ọlọ́run lórí àwọn ọmọ tẹ́ ń gbà tọ́. lórí àwọn tẹ́ ń gbà tọ́. ẹ má sọ wípé ṣe bí mo gbà tọ́ ni hmm. ìwúlò kí ni ó padà ṣe fún mi ta alágbàtọ́ ní ìyá ọmọ ọmọ ìyá rẹ̀. tó bá rí ọyàn ẹ má gbàgbé pé gbogbo tó yẹ a ṣe fún ọ̀bá mọ́ ọlọ́run mọ bí ó ṣe gba ẹ̀tọ́ mọ́ni àmìlà sọ́ọ̀lì hàn fẹ́ni nẹ́fṣìhì ẹni tó bá ṣe dáadáa orí ara rẹ̀ ló ṣe kú. orí ara rẹ̀ ni. mọ́ni àmìlà sọ́ọ̀lì hàn fẹ́ni nẹ́fṣìhì. fẹ́ni nẹ́fṣìhì ni. mọ́ni àmìlà sọ́ọ̀lì hàn fẹ́ni nẹ́fṣìhì ẹni tó bá ṣe dáadáa hmm. olùkọ́ tó bá tọ́ ọmọ ọlọ́mọ dáadáa ó ṣe eré fáàlì lẹ́fùsì yìí ọjọ́ ọ̀la rẹ̀ ló ṣe o. ọjọ́ ọ̀la rẹ̀ ló tún ṣe. gbogbo òbí tó bá tọ́ ọmọ rẹ̀ dáadáa ọjọ́ ọ̀la rẹ̀ ló tún ṣe o gbogbo alágbàtọ́ ìwọ tó mọ títẹ lọ́dọ̀ rẹ bàbá rẹ ti kú àbíyá rẹ ti kú òun wá ń láre òun fi ń kẹ́ àwọn ọmọ rẹ ọmọ tó fi ń kẹ́ ọmọ rẹ àwọn ọmọ rẹ ọ̀sẹ̀rú fún lọ́la ni o. mẹ́ni àmì làṣọ́ọ̀lẹ̀ àǹfààní náà kù sí. wàmẹ́ ní àṣà àfa àlẹ́ ìhà. wàmẹ́ ní àṣà àfa àlẹ́ ìhà. ẹni tó bá wá ṣàìdá òun náà ló ní hmm. o wà má rọ kúkà bí sọlá mi lọ. wà má rọ kúkà bí sọlá mi lọ. ọlọ́run èyí sálábòsí o jọ̀mọ́ níparí. Hmm, níparí. ọba téèyàn bá wá tọ́ tí àwọn òbí mójútó tí olùkọ́ tọ́kọ́ mójútó táwùjọ tọ́kọ́ wọn mójútó wọn irú kọ́rọ̀ àwọn ọmọ náà ṣe wá máa dà òun lọ̀rọ̀ ọmọ tá a fẹ́ sọ àwọn ọmọ mẹta kan ń bẹ wọ́n kúrò nílùú wọn wọ́n lọ kẹ́kọ̀ọ́ nílùú òdì kejì ṣùgbọ́n àwọn ọmọ yìí jáde nílé eré àwọn òbí wọn kọ wọn dáadáa lẹ́kọ̀ọ́ tilé àwọn olùkọ́ tó kọ́ wọn náà kọ́ wọn lẹ́kọ̀ọ́ rẹ̀ àwùjọ táwọn ọmọ yìí ti kẹ́kọ̀ọ́ wọn kọ wọn rẹ̀ ọmọ yìí wá wọn wọ́n wá ń bọ̀ nílé padà àsìkò ìgbà tí dé ìlú wọn ọba kan ti jẹ nínú ìlú wọn wọ́n jẹ́ ọba tó le tí ẹ̀mí èèyàn gbígbà ọ̀dọ́ lójú ọwọ́ aṣòfin kan pé ẹni tó bá wọ̀lú lásìkò báyìí ẹ kọ́kọ́ ná ẹ̀yin sọ́jà kẹ́ ẹ fẹ́ pa kẹ́ ẹ tó wá gbé wá àfin ká tó dájọ́ rẹ̀ làwọn sọ́jà bá wà níbodè àwọn ọmọ yóò mọ̀ ńgbà náà làwọn ọmọ ìbá ń bọ̀ mẹ́ta ni wọ́n nígbà wọn wọ báńdìrì ìlú wọn làwọn sọ́jà bá kó wọn ẹ dáràn ìyá ọ̀jẹ̀ yín abẹ́lú yín pa parapọ́nù àkọ́kọ́ dáhùn pé ta lẹ́lù <laughs> inú ìlú tá a wọ̀ yìí kò sí ẹnìkan nù ìlú yìí tí èsì pé yóò gbé abọ́délé bàbá mi kó tó jẹun. àwọn sọ́jà bá wò pé ẹ jẹ́ pé ìkànnú àwọn ọmọ èèyàn ńlá ni torí pé ọba wọn ti sọ fún wa pé àwọn ọmọ tálítà àwọn ọmọ aláìjẹ kankan nù wa lálẹ́ ẹ máa nà lálẹ́ ẹ máa pa o ẹ tó bá jẹ́ ọmọ kan nù èmi àbáwọn olóyè mi ẹ gbọ́dọ̀ pamọ́ o. ẹ má fọwọ́ kẹ́. àwọn ọmọ yóò sì gbọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n torí ẹ̀kọ́ táwọn ọmọ yìí ti ní lọ́nà téèyàn fi gba ara rẹ̀ lẹ̀ ọmọ yìí ní ara ẹ̀ náà ẹ mẹ́tẹ̀ wò kẹ́ mẹ́tẹ̀ tán èmi tó yẹ pé kò sẹ́ni tó gbọdọ̀ mọ́ ìyá bọ́délé wa nílùú yìí ah, wọ́n lọ́mọ èèyàn ńlá lélẹ́yìí o wọ́n bá fi ẹgbẹ́ ọmọ kejì náà ní bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà wà tẹ́ ẹ dórí ọba àlùwà yìí kọ́kọ́rọ́ mọ́ pòrí balẹ̀ fún ma bá mi báyìí. wọ́n lọ́mọ èèyàn ńlá lélẹ́yìn náà ọmọ ẹlẹ́ẹ̀kẹta ní ẹ̀ẹ́dá yẹn mọ̀ èmi tó yẹ pé bí ẹ bá sọ ọ́ bàbá mi ẹ tí ò ní rí òhónú olúwa kò ní sí. wọ́n bá ní àwọn ọmọ èèyàn ńlá la mú lónìí o wọ́n wá rẹ́lòmíì mú àwọn ọmọ ẹni wọ́n wá kó lọ sáàfin ọba ní sọ́wọ́ yín dẹ wọ́n ní bàbá ààrẹ èèyàn mú àwọn ọmọ mú ọmọ èèyàn ńláńlá náà ní o àwọn ọmọ èèyàn ńlá wo ọmọ olóyè wo ni àbọ́mọ mi àbọ́mọ tá a ní ẹ bá fún ọ jáde ọmọ tá gbogbo àwọn olóyè bá ń wura wọn pé ọmọ ọba ní wọn eléyìí ní bàbá àwọn ilé àwọn ọ̀sẹ́ni tí ọ̀gbọ́dọ̀ yọ kó tó jẹun bá tiwájú ṣá bàbá rẹ ó àwọn ní máa ta kókó. Allahu akbar. gbogbo aráàlú wa yìí ẹ ní mu kókó láàárọ̀ àmú dábàá lẹ́gbà kókó kóná sẹ́tẹ̀wọ́ ni kì í sabọ́ náà lẹ́yọ lọ. Allahu akbar. ẹ wu ẹ̀kọ́ tọ́mọ ẹ ti gba ara rẹ lẹ́nu ìyà wọ́n ní ẹ fi ṣẹ́gbẹ̀ bá tiẹ̀ tó bí ní ẹnìkan ọgbọ́dọ̀ mọ́ forí balẹ̀ bá bẹ́ẹ̀ àwọn onígbàjámọ̀ bàbá àwọn onífárífárí sẹ́ńtọ́ bá fẹ́ parí yóò gbòrí yóò kèrí mm. kò ní tẹríba wájú bàbá mi wọ́n ní yọ tẹríba wọ́n ní ẹ̀fẹ́ lẹ́nu ẹgbẹ́ ìwọ tó ní ìkọ̀sẹ́ àbá máa rin òhò ọpẹ́lọpẹ́ bàbá rẹ tá bàbá rẹ ó ní bàbá mi ni bàbá télọ̀ bí báyìí báyìí ẹ bá ra sọ sẹ́ẹ̀dá bora ni àbẹ́ ẹ̀ràn wọ́n láwọn rẹ̀ ẹ wàá ní múdọ́dọ̀ télọ̀ wọ́n láwọn múdọ́dọ̀ wọ́n lẹ́kọ̀ọ́ mo sọ wọ́n di mínísítà nínú ìlú yìí. Allah akbar. tá a bá tọ́ táwọn òbí tọ́ re táwọn olùkọ́ tọ́ táwọn ìjọba tọ́ re dọ̀gá ni subahana rabbika. fàkẹ́mi àfàwà àmà fàkẹ́mi àfàwà àmà.